أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn ìpè àjọ ọkọ̀ ojúmọ́ abárúkà ojúmọ́ àkú Ramadan aláàjẹká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àlùfíìkù fìdíìnì ọ̀làdùnní bèlò ló kọ́ mi mọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ṣẹ́yìn ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni pé tí àwọn mùsùlùmí tí a bá ń bẹ ní agbègbè kan tó jẹ́ pé à ń tiraka làkàkà láti gbé mọ́ṣáláṣí kalẹ̀ ṣùgbọ́n agbára wa ò wá tí ì ka débi pé a bá parí ṣé àǹfààní ń bẹ nínú ẹ̀sìn Islam láti fi àyè sílẹ̀ yìí pé kí àwọn Yahudi ya àbí àwọn nàṣọ̀rọ̀ ní ìyà kọjá pé yahudi àbí àwọn nàṣọ̀rọ̀ kọjá pé àwọn náà pakún ìgbìyànjú abọ́yá nípa kí wọ́n gbé owó kalẹ̀ àbí wọ́n gbé àwọn ohun èlò tó ṣe kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ pé ká kọ́ ṣé ó òfin ẹ̀sìn Islam mu. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أوكوكو تاكيني غوغو أوتو تام سومي باوا كي مسلا سيكو واني بي نتركو وانو عديت محمد صلى الله عليه وسلم في أحب البقاع إلى الله المساجد أي تولو مباني في سجنا لو مسلا إديني تو بي تمسلا باوا àmì ipò orí ńlá ń bẹ láwùjọ yẹn ni. tí ọlọ́run bá wá bóyàn láṣìírí téèyàn sì jẹ́ mùsùlùmí nínú à ń kọ́lé kábí ẹyẹ hmm. ó yẹ kó gbìyànjú nínú àrísìkí tó ń fi kọ́lé kábí ẹyẹ kọ́kọ́ mọ́ṣáláṣí kan lẹ́fọ̀ lọ. nítorí adífi eh, Uthman ibn Affan radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man bana lillahi masjidan. ولو كبيت القطا بنى الله له به بيتا في الجنة يعني كان يتوقع مسلسي كالي الله kódà kí mọ́ṣáláṣí wọn mọ gẹ́gẹ́ bí ilé ẹyẹ olóńgó ọlọ́wọ́n bó ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjẹ́nà tàlẹ́ni náà nínú wa tálùjẹ́nà wò ó dájú pé gbogbo aláfẹ́ wà lùjẹ́nà kẹ́sì máa wo owó tí a ti kọ́lé gbé tí máa náyàn ọ̀pọ̀ ju owó tí àti kọ́ mọ́ṣáláṣí máa ń náyàn lọ. bàbá wa kọ kájíká níyàwó dà èmi kọ́ àyè yìí fún àwọn mùsùlùmí láti máa wá jọ́sìn fọlọ́wọn ọba níbẹ̀ ni. tọ́lọ́n bá ti fọ́n lélẹ́yìí ṣe oko oríire. tọ́ba wá jẹ́ pé àwọn mùsùlùmí ti ń bẹ lágbègbè kan wọ́n gbèrò láti kọ́ ṣùgbọ́n àwọ̀ wọn kájú lò agbára ò sí fún wọn láti kọ́ tán kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run kó wá ìrànlọ́wọ́ síwájú lọ́dọ̀ àwọn mùsùlùmí tó wà lágbègbè ibòmíì kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti kọ́ gbogbo ẹni tó bá fi tọrọ tó bá fi kọ́ bàbí sísí tó nà bá fi dá sí àtọ́níláì gbogbo apáta náà ni ó gbẹ̀sán lóde wọn tó ná lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o ṣùgbọ́n ìbéèrè tẹ́ ni pé ẹni tí èsè kò sí tọkàn bẹ́ẹ̀ torí pé kíkọ́ mọ́ṣáláṣí àti sísọ mọ́ṣáláṣí jí ọlọ́run ní àwọn ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ náà làwọn tó ṣe pé man amana billahi wal yawmil akhir àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan yẹn mùsùlùmí mùsùlùmí àwọn lẹ́ni tó ṣe pé tó máa kọ́ mọ́ṣáláṣí wọn gbà ládàá wọn gbà ládàá yàtọ̀ sẹ́ni tó ṣe pé tó bá kọ́ kalẹ̀ kò ní gbà ládàá kò sì sí ládàá fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jazakumullah khairan plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. haruna ló ń sọ̀rọ̀ látọ̀dọ̀rọ̀ ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. Ah, last week. mo béèrè last week pé ká pé wọ́n fún ọmọ èèyàn ẹ̀dùn. téèyàn wá níbùkátà àti téèyàn náà owó yẹn kí bẹ̀rẹ̀ kó yẹ wa pé ọmọ ló ní owó yẹn wọ́n á fẹ́ bèrè pé tó wáyé pé iye tí wọ́n bu ọmọ yẹn èèyàn ò lè rántí iye yẹn mọ́ ní pàtó téèyàn lè bu iye kan pé kò kápẹ́ ìsìn yẹn kọ́ rò pé owó yẹn yẹ kó ju bíi twenty thousand lọ ọwọ́ àdọ́jọ́ wájú tó ọmọ yẹn ti ní bùkátà sí irú owó báyẹn wá ní kéde kéde fún fifty thousand pé kí n lè bá a mọ̀ pé mo ti fún un ní iye tó yẹ kó gbà. àkọ́kọ́ ni pé ẹ lè ná owó ọmọ yín ṣùgbọ́n tó bá yẹ pé bùkátà ló mú yín kẹfì náà ẹ bùkátà láti san padà àmì ẹ ní bùkátà sí ẹ̀yin kà ń ná jẹ ni ó kọ pé bọ́mọ mi ni eléyìí ọ̀dà alábẹ́ òfin ọlọ́ bẹ́ẹ̀ bá wa ná nínà pé ìbọ́mọ mi ni láì ní bùkátà sí ònlẹ́ dàpadà fọ́mọ ní ntọ́ dáa jù lábẹ́ tí ẹ̀sìn Islam tó fi kọ́ wa bẹ́ẹ̀ ọ̀bá wa mọ̀ pàtó ìlólówó yẹn jẹ́ tẹ́ bá fún iye kan kò sí nǹkan tó burú mẹ́ ó tó iye tẹ́ ẹ gbà àbójú iye tẹ́ ẹ gbà lọ kò sí nǹkan tó burú mẹ́ láàrin bàbá àtọmọ rẹ̀. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kí a pa kinní ọ̀hún dà lónìí ẹ lè má darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ Facebook fún títọ́jọ́ tòní inṣàlá ẹ máa fi ọládùn níbi ìlú wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kìtìkìtì ẹ máa láìkì ẹ máa ṣíà rẹ̀ bákan náà kí ẹ máa fọ́lọ́ ẹ̀ ló kọ́ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatulah. Nígbà ní sọ̀rọ̀ látọ̀wọ́ gbogbo Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín. Ẹ dákẹ́ bá bí sáàtì wa léèrè pé kí ni ìdí tó yẹ pé ẹni tí ẹ bá ṣe Mùsùlùmí tó bá fi owó mọ̀yàn lọ́wọ́ láti kọ́ mọ́sálásí ká mọ́gbà lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn tí wọ́n ti dáhùn bí o. Hello. Hello. Ìyá. Hello. Hello. Ó kọ́ ìgbà wọn nígbà abdulhamid láti di abdulhamid láti di sí. kí ni ìbéèrè yín. ìbéèrè ni pé bóyá níṣẹ́ wọn àǹkan mọ́ lọ́wọ́ yàn bóyá jẹ́ bí owó. náà máa ń gbọ́ yín. ìtọ̀ wọn pa bí owó mọ́ lọ́wọ́ yàn gbàtà pẹ̀ mọ́ ẹni tí wọn tó kó fún yàn kọ̀ọ̀ká kọ̀ mọ́ iye rẹ̀ mhm. èyàn tí wọn kó fún náà kọ̀ọ̀ká kọ̀ fún náà mọ́ iye wá kó yàn pamọ́ ọ̀pá tí ẹni ẹdí tí gbó wọn dì kọ́fà pé àwọn kan ti jí owó yẹn kó lọ bí ló wà ní ẹnìyàn lè dá padà fún ẹnìyàn àbí kò wọ́n lè lè sára ilé yẹn. ẹlẹ́kẹ̀jì bá jẹ́ pé hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. irú mùsùlùmí bá jẹ́ pé ìyàwó owó fi ìyàwó rẹ̀ láti di ọdún tó lọ tó wà fi di àsìkò yìí tó irú ìgbésẹ̀ wo ni ẹ̀yà tó wá jẹ́ mùsùlùmí alábàágbé wọn irú ìgbésẹ̀ wo ibo ló filẹ̀ sí ṣé ibo. ó filẹ̀ sílé ó lọ gbalé fún un ọmọ filẹ̀ síbẹ̀ láti di last year wọ́n ti ń jà tòun wá sọ sí ìtọ̀ àwọn mùsùlùmí dájọ́ ń gbélé àwọn òpin irú ìgbésẹ̀ wọn làwọn ẹgbẹ́. alhamdulilayi ẹnikẹ́ni tí wọ́n bá kó nǹkan pamọ́ sí lọ́dọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó sọ nínú sábàbí tí ó jẹ́ kó lè sọ dáadáa ọ̀nà nípa ọmọ èèlò gan ni wọ́n kó pamọ́ sí ọlọ́dọ̀ wọ́n kàn gbé nǹkan fún ọ pé bá wa sọ ìwé sì ṣe ẹni tó ṣe pé ọjọ́ àṣẹkùbọ̀ sáadé so torí tí wọ́n bá da àwọn ẹni tí ń bọ̀ gbé ńkọ́ kí lọ́mọ tó lè ṣẹlẹ̀ so torí tẹ́lẹ̀ wàá mọ èèlò pàtó iná lówó tí wọ́n fẹ́ gbé pamọ́ sí ọlọ́dọ̀ torí tá a bá tún mọ iye tó jẹ́ í tún máa tani nídìí kan láti sọ pẹ̀lú sọ àti àbòtọ́ yẹ. Hmm. nítorí ẹni tó gbé five thousand naira pamọ́ sí yàn lọ́dọ̀ kò máa dàbí ẹni tó gbé fifty thousand pamọ́ sí yàn lọ́dọ̀. oní fifty gan dàbí oní five hundred. oní hmm. five hundred thousand dàbí oní five million. Hmm. ẹ̀hìn sọ ma pé tí wọ́n bá gbé five hundred wọ́n á gbé five million fún ọ pé bá gbé pamọ́ wọ́n gan lè ti kọ́kọ́ sá lọ tó ti débi odò ọba kó tó padà pé ẹ́. Eh? adúlọ owó yìí. tó ọmọ ibi tó gbé pamọ́ sí. Hmm. tòtòrí délé àkọ́kọ́ àìlámàánà ni kí wọn náà má béèrè. Hmm, hmm. kí ni nǹkan tí ń bẹ nínú tó fẹ́ gbé pamọ́ sí mi lọ́dọ̀ yìí. Ah, ọlọ́run ṣe àgbàgbà pupa. àwọn agbórí èèyàn pamọ́ sí ọlọ́dọ̀ nínú páálí. bẹ́ẹ̀ bá ń sọ nǹkan yìí òun náà ni ó sì polè kọ́ ajá oní òpolóko kọ́ amú ọlọ́pàá wa pé nǹkan burúkú kan bẹ̀rẹ̀ ọjọ́ lágbájá òun ló sì gbórí èèyàn pamọ́ sí ọlọ́dọ̀ sọ ìwọ náà tó bá lámàánà ó béèrè kí lọ fẹ́ gbé pamọ́ sí mi lọ́dọ̀ sáàwò sí i hmm. ah, wọ́n máa ń gbé pálí fún yàn ló kọ́ pówó ni tẹ́sí tẹ́ bẹ̀rù mbẹ́ sòyìn ọba sọ pówó ló ń gbé fún ọ òsì nílè jiyàn hmm. torí de eléyìí àkọ́kọ́ nù ẹlẹ́kejì nígbà tó ń bá dé tó sọ pé iye tó ń gbé fún ọkọ ló ń bá hmm. nínú ní tó ń gbé pamọ́ sí ọlọ́dọ̀ so amánà gbà pé tó bá jẹ́ pé ìwọ fúnra ara rẹ̀ ò bá fọwọ́ bàjẹ́ kan wò ó sì sọ níbi tó yẹ kó o ti bẹ́rù rẹ̀ pamọ́ sí aburú kan wá ṣẹlẹ̀ sí i ò ní san kọ́bọ̀ padà fún un. Hmm. àmọ́ tó bá yẹ pé ìwọ gan lára ibi tó sọ owó yẹn àyè ibi tá a lè gbèrú rẹ̀ pamọ́ sí ni. Hmm àbí wọn náà tiẹ̀ ti gbowó ń jáde rí pé ọ̀fẹ́ lọ sọ́jọ́ kò bọ́ yóò rí nǹkan rà tọ́ ọ bá rà tí wọn náà bá tà ọ jèrè ńbẹ ó sì bolówó dówó rẹ̀ padà kódà kó ṣe pọ̀ padà náwó ó ti jẹ gbèsè iyekíye tó bá powó rẹ̀ ọ̀sán hmm. lẹ́yìn jẹ́ ti báwọn hmm. ọlẹ́nìkan níyàwó apáyàwó rẹ̀ ti sínú létí ọgbà fún ó ti wá tọdún kan so kò sújà ìyàwó yìí látàrí ìjà àwọn alábàágbé àwọn ọ̀wá máa táwọn fẹ́ ṣèṣe àkọ́kọ́ tálágbàgbé ń bá jẹ́yàn tó dáa ìgbésẹ̀ tẹ́ gbé ni kẹ́ lọ bọ́kọ hmm. ipò wo ló tó ìyàwó rẹ̀ yìí sí sẹ́sì ń jẹ́yàwó ni àbí ọ̀jẹ́yàwó ma. tó nítorí pé ọ̀kan lè mú ọmọ ọlọ́mọ kọ́ pátì hmm. kó o sì kọyìn sí kọ́ ọmọ débi tó wà hmm. ó ti di ọdún kan wọ́n á ti ṣe pọ̀ bẹ̀rù ọlọ́ ọmọ tó lọ́wọ́ fẹ́ lẹ́dàá lè ṣe fún wọn náà ni ọ̀kan ti torí pé wọ́n lágbára lónìí ọ̀ ń fọwọ́ lágbá lójú dákùn gbé ìyàwó rẹ̀ sípò àbúrò rẹ̀ gbé sípò àǹtí rẹ̀ gbé sípò ọmọ tiẹ̀ kó ń lọ wà nílé ń ṣe bẹ́ẹ̀ sí so ìwà burúkú ìwà burúkú náà ni ọmọ jẹ ẹbí léèrè ṣéṣì ń fẹ́yàwó rẹ̀ àbí ọ̀fẹ́ tó bá fẹ́ fẹ́yàwó rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan nínú kẹ́ ẹ di wọn mú pẹ̀lú dáadáa àbí kẹ́ ẹ tú wọn lẹ̀ pẹ̀lú dáadáa àmọ́ kọ́ wa obìnrin kan mú tó fìyà jẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ obìnrin náà kó náà má yà ọ̀lẹ́ gbéjà hmm. ọdún kan dá ti pọ́ ti bó ni wọn náà ṣe ń sẹ́mi hmm. tọ́tẹ́ wọn náà lọ́rùn àbí ọ̀tẹ́ ọlọ́run nítorí pé bá ní àròrò ń tó bá ní kan òṣèlú ẹ̀yin tẹ́lẹ̀ máa bá agbára ta hmm. so ìwọ náà lára tó bá kó ti sú ọ yẹ kó ti gbégbèsè pé ọ̀ ń fẹ́ kí ẹ mú ọkọ rẹ yìí wá sópin torí pé sọkọ ṣé èsì pé wọn náà ní nǹkan míì tó ń ṣe tọ́ta kó tọ́lọ̀ tó bá yẹ pé dandan dandan ìwọ náà bá mọ̀ pé òun náà sì lọ́kọ rẹ̀ òun sì ń retí rẹ̀ kó fẹ́ dé ó dúró dìgbà o láti èsì pé wọn fẹ́ dúró dìgbà tó ràn yọ láti bùwọ́ rẹ̀ sọ yẹ kí wọn náà ti gbé gbèsè òfin ọlọ́run tọkùnrin ọba ṣe bí ọkọ lórí ìyàwó rẹ̀ tó yẹ pé ìyà ni bá fi ń jẹ ìsìláàmù fààyè lẹ̀ fóbìnrin náà láti bọ́ dànù mm. wàá bọ́ dànù kò ní jọ́kọ rẹ̀ mọ́ wàá sì lọ fẹ́ lómi mm. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. Hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Tí ó kọ yín. Ọmọ ọba Alúkúmọ̀ Olúkúra tó fi dẹ́nu ìgbìmọ̀ṣẹ́. Ìbéèrè yín o. Ìbéèrè mi ni kí bàbá mi fi tì. Ṣé iṣẹ́ ọ̀rọ̀ yẹn lẹ fún gbogbo ẹ̀mí tó bá gbẹ̀wẹ̀? Bákan náà ni pé obìnrin tí ọba ọ̀sẹ̀ pé ọlọ́kọ tí ń ṣe ẹ̀sìn yẹn àtúgbọ̀n kì í ṣe mùsùlùmí. Báwo ni ìsọwọ́gbàwẹ̀ tí wọ́n bá gba àwẹ̀ kí ni zaria islam lórí àwẹ̀ rẹ̀ nígbà táwọn ọ̀rẹ́ pàmì sábà sá. ọlọ́bìnrin tí ẹ ṣe mùsùlùmí. tọ́jà pé ọlọ́kọ tí wàá ń dáná fún ọkọ. àwọn ọ̀sọ́pọ̀ ń ṣe sèyàn. naam. sọwọ́ bá rẹ̀ dáhùn. ẹ tọ̀ ní ìṣàlẹ̀ náà. alhamdulilayi àkọ́kọ́ zakatul fitr ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kódà kó ṣe pé kò ì tí ì dàgbà tó ipò ẹni tí wọ́n máa ṣe sòyàm àbí kó jẹ́ pé ó ti dàgbà tayọ ẹni tó lè fara da ọ̀sòyàm lópin ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ abẹ̀mí májàmú méjì yẹn ni hmm. so ìní zakatul fitri fi máa ń jọ́ra yàn lórí èèyàn gbogbo mùsùlùmí tó jẹ́ abẹ̀mí ní àárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan ọ̀ranyàn ló jẹ́ lórí gbogbo wọn kan yọ zakatul fitri àtẹ̀ntó lówó àtẹ̀ntó olówó ẹni tí ò ní ti ń bẹ lábẹ́ èèyàn ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ ni ọmọ bá yọ gẹ́gẹ́ bí àwọn ìyàwó ọkọ bá wọn yọ gẹ́gẹ́ bí àwọn ọmọ àwọn òbí wọn bá wọn yọ bàbá ọba wọn yọ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ọ̀gá yóò bá yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ ti zakatul fitr ẹ wá ní tóbìnrin bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí tí ṣe ń gbé pẹ̀lú mùsùlùmí tó jẹ́ ìyàwó fún mùsùlùmí yẹn tí ń dáná fún ọkọ rẹ̀ so báwo ni ìsọwọ́sẹsọ ìyá àmọ́ kóòtù ṣe rí òsín tó burú mọ́ so ẹni tí ń dáná fún ẹsẹ mùsùlùmí gbọ́ lọ́lọ́run ti ní kàn má jẹ nígbà tó jẹ́ pé nǹkan tí ń ṣe fún ọ halal ni kìí ṣe ń tọ́jú ìwọ̀ ní ṣe fún ọ kò ṣẹlẹ́dẹ̀ fún ọ jẹ kò sájà fún ọ jẹ so kí ló dé tó ní jẹ wàá jẹ ṣébí wọn náà o ti rí pé kìí ṣe mùsùlùmá ọmọ ní Nasraniya ọmọ ní Yahudiya kó tó fẹ́ ìyàwó rẹ ni so yóò máa dáná fún ọ eléyìí ń ti ṣe jẹ plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. Assalamu alaikum tula wakatu. Wa alaikum Salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín ibi ẹ ti ń pè. Ẹ Sodiq láti Èkó. Kí ni ìbéèrè yín? Àwọn ẹjọ́ ọmọdé àkọ́kọ́ fẹ́ béèrè pé báyìí lè máa listen sí program yìí lórí rédíò torí mo wá frequency yẹn mọ̀ bí lórí rédíò. ẹ lọ sí radio garden kẹ download ẹ lọ sí orí internet kẹ download radio garden kẹ wá fi parrot fm gbọ́nṣọ́ kẹ fi ṣẹ́ẹ̀kì ẹ máa rí inṣàlá. ok ẹjẹdá kun la kọjá àti àwọn ṣèkù akínyànlá àkóbá lọrẹ ni wọn kó sí dáadáa fún wọn. jẹ ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni alákọ̀ọ́kọ́ ni pé mo kírun ní mosjid lánàá ní ẹ̀yìn imam nígbà tí.

máàmù bẹ́ẹ̀. kí a kí a bá a dáhùn yìí. alhamdulilayi ọkọ ni pé àti imam àtẹnudó wà lẹ́yìn rẹ̀ gbogbo àjọ dọ́gba níwájú Ọlọ́run àyè ibi tí gbogbo máa dúró sí ọgbọ́dọ̀ gbogbo ọjọ́ ga bákan náà gbogbo ọjọ́ lọ pẹrẹsẹ bákan náà báyìí ni masalasi anabi Muhammad sallallahu alayhi wa bó ti ṣe rí bákan náà sì ráwọn sàhábà kẹ́bù ṣẹlẹ̀ sí Hudhayfa ibn al-Yaman àti Ammar ibn Yasir ní ìgbà tó ní kí Ammar kó ṣe imam Ammar wa lọ dúró ní ààyè tó ga ju ti àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ lọ bẹ́ẹ̀ ni Hudhayfa náwó gan ó sì fà bọ́ọ̀lẹ̀ pé kó dó níbi tó dọ́gba pẹ̀lú tàwọn jàmá tó wà lẹ́yìn rẹ̀ hmm. gbàtà wọn parí sọ́láàtì bẹ́ẹ̀ ni Hudhayfa ń sọ fún Ammar pé sọ́ọ̀mọ̀ pé kò tọ́ lábẹ́ òfin ọlọ́run kí ààyè lè má mọ̀ ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ ni. bẹ́ẹ̀ ni Ammar náà wá dá lóhùn èso òrí tèmi náà bọ̀ jà ń pata ni bó ti fàmí tà fàmí ebi mọ tẹ̀lé ọ ni sọ eléyìí túmọ̀ sí ká àwọn tí ń wò dòdò nù àwọn ìka gidi hárí hmm. wọ́n máa tanra wọn dànù wọ́n sọ pé àwọn mọ́ṣáláṣí tó ti wà bẹ́ẹ̀ látàrí lè má mú jẹrin ẹnìkan á dé lónìí ó sọ pé kiri ẹ̀rí wà nínú ẹ̀sìn ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dà o tẹ́lẹ̀ hmm. ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. anábì sallallahu alaihi wasallam ṣe sọ láti rí njọ́ kan lórí mímbàrú rẹ̀ so wá àwọn sàhábà wa bi léèrè ká ó ṣerú eléyìí rí o hmm. ó wá ní mo ṣe bẹ́ẹ̀ kẹ́ lè bá a rí mi ni hmm. kẹ́ lè bá a wà wò ṣe bẹ́ẹ̀ ti ṣe máa ṣe sọ láti látara mi so àyè eléyìí anábì ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan so nítorí kó lè bá a fi kọ́ wa bá ti ṣe máa ṣe sọ láti ó sì ní ẹ̀yin náà lè sọ pé mo ṣe nǹkan kan tí ń ṣerú ẹ̀ rí ẹgbọràn tó mm. ń fi hàn wá pé kò sáàyè irú rẹ̀ mm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Mm. ní ní ìlú táwọn wà lẹ́kọ̀ọ́ so àwọn fúra mọ̀ pé aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ta náà lásìkò sọ̀dá tó làrìṣà ìní máa wọlé wọ́n á dàbí ìgbà tó ṣe pé wọ́n ṣe kọ́ ọ́ ní bóyá na àbíjọ kan mọ́ṣáláṣí táwọn ti fẹ́ ṣe sọ́lá ní tó hàn sáwọn pé wọ́n ti ṣèkọ́mọ̀ wọ́n ti pèpè fún sọ́lá kó tó di pé àkókò tá a wí yẹn tó hmm. wọ́n á béèrè wọ́n á sọ pé àwọn pápá tó máa ń bẹ lójú sánmà tá a fi máa ń mà tó bá ti wọ̀ pásìkò ìṣá ti wọlé ó ti lọ tipẹ́ iná lọ fa láwọn fi pèpè fún sọ́lá hmm. tó bá dájú bẹ́ẹ̀ ipe ó ti wọ̀ kò sí wàhálà àsìkò sọ́lá tó fẹ́ ṣe àtiwọlé ni hmm. àmọ́ tí ó bá dá wa lójú àyè ṣe sọ̀láàtì láti ilẹ̀ hmm. àkókò sọ̀láàtì la gbọ́dọ̀ ṣe. hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. abdulsani ìpínlẹ̀ láti damaturu. kí ni ìbéèrè yín. yàtọ̀ mo ní ìbéèrè méjì fún ṣe ọlọ́jà rẹ̀ wọn pẹ̀lú mi dáadáa. àkọ́kọ́ ni pé ó ṣẹlẹ̀ pé àwọn kan wà tí wọ́n bá ń kírun àṣùbà ní rákà lẹ́yìn ìgbà táwọn ti ka sóra tán lẹ́yìn tán ka fatia wọ́n wá dákẹ́ jẹ́ sọ́kọ̀ọ́fà àmọ́ tí wọ́n ń kà sótó wá di tán àrùkù ní rákà ẹlẹ́kì so wọ́n fẹ́ bẹ́ẹ̀ pé ṣé ilé yìí ó tọ́ ìyẹn ni question ni àkọ́kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́kejì ni wípé bákan náà àwọn kan wà nígbà Ramadan lẹ́yìn ìrọ̀ ìṣá ìkótó di pọ́kìtà òun yẹn náà fìlà méjì òun fẹ́ bẹ́ẹ̀ pé ṣé ilé jazakumullahu khairan ọlọ́run jaari ní iṣẹ́ ìkẹ́kọ̀ọ́ dára. naam naam eh, ẹ eh, máa eh, ṣe yín. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm. wọn nígbà tí imam ní raka ẹlẹ́ẹ̀kejì yàn ṣùgbà wọn bá ti ké súrà tẹ̀lẹ́yìn fatiha àwọn máa ń fura pé wọ́n máa ń dákẹ́jẹ́ ṣáájú kó tó di kí wọ́n lọ sí rúkú rọ̀ bàtà àwọn máa ń tí wọ́n wí nínú dídákẹ́jẹ́ yìí àwọn ọmọ bóyá dídákẹ́jẹ́ yìí ń bẹ nínú sọ̀lá àwọn ẹni tẹ́ ń ṣe sọ̀lá tẹ̀lẹ́yìn wọn àwọn ẹni tó ń tẹ̀lé madhabu imam malik rahimahullahu ní madhabu malik àti imam shafi'i madhabu méjèèjì sọ pé lẹ́yìn tá a bá ka súra tán lásùbà á sì kunut kó tó di pa rúkú tá a bá sì fi sẹ́yìn rúkú kò tún sí tó burú ń bẹ̀ torí méjèèjì wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn nàbí máa ṣe kunut ká tó ó sì máa ṣe kunut láyìn rí rúkú ṣùgbọ́n kunut tàṣùbà eléyìí tá a máa ṣe lójoojúmọ́ eléyìí ni madhab malik àti madhab shafi'i rahimahumullahu ta'ala ṣùgbọ́n èyí tó dọ́gba jù tẹ́lì tó múnádóko jù tó fi hàn òun náà nípa nàbì ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n padà pátì a sì mọ̀ pé ètò ṣe káyìn òun náà ló ní ìdájọ́ tá a máa lò títí láéláé ó túmọ̀ sí pé kò sínú súnà ká máa ṣe kùnúùtù lásùbà gbogbo ojoojúmọ́ kò náà tún sì sẹ́kù ní ìgbà tí àrélu àjálù àdánwò aburú bá ń ṣẹlẹ̀ ìgbà náà la máa ṣe kunut àmọ́ tí ó bá sí àrélu tí ò sí àjálù tí ò sí aburú kọ́lọ̀ mọ́jà rí so ànídìí láti máa ṣe kunut lójoojúmọ́ yẹn ẹ sì rí i pé àwọn màlìkíyà ń gangan fúnra wọn àwọn náà máa ń sọ wípé téèyàn bá fi lè fi kunut sílẹ̀ látàrí ìgbàgbé onítàn kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ ṣe sùjúdù sàù hmm. kò gbọ́dọ̀ ṣe tìgbàgbé pati sọ láti rẹ ọba jẹ ṣe hmm. ìwọ la wa tẹ bàtì hmm. wa sọ̀rọ̀ gẹ̀dẹ̀ dọ̀rọ̀ àdá tó yẹ pé nǹkan tó yẹ pé lọ́dọ̀ ẹni tó ní kọ gan ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ jábútẹ ni ṣe nǹkan tó lọ títí wa sọ pé ìmáàmù tẹ̀ ń ṣe sọ láti lẹ́yìn àwọn kìí fún yín láǹfààní àti ṣe kùnúùtù lásùbà ipò wọn kùnúùtù gan wà nù tíra tí wọ́n kárì mm-hmm. àwọn ẹni tó ń ka tíra àwọn ẹni tó ọba máa ma pàtì kò sí ní tó ṣe sọ láti rẹ mm. wọn ní tó ọba tiẹ̀ gbàgbé pàtì ọ̀ gbọ́dọ̀ dáwọ́ ó sì sùjúdù sáwọ́ mm. subhanallah sọ eléyìí túmọ̀ sí pé kùnúùtù yẹn gan kọtọ́nà kéèyàn máa ṣe ní gbogbo àṣùbà mm. tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ láburú bá ṣẹlẹ̀ tá a fi ṣe kùnúùtù kọ̀ọ̀mà lórí àṣùbà lásán gbogbo sọ́láàtì láti máa ṣe hmm. gbogbo sọ́láàtì ní rákàtì gbẹ̀yìn hmm. ṣáájú ká tó roko àbí lẹ́yìn ìgbà tá a bá gbéra kó ń roko rákàtì gbẹ̀yìn á hmm. sì ṣe kùnú tún á tún gbóhùn sókè nígbà tí àrélu àjálù tó bá ń ṣẹlẹ̀ àwọn amáàmú tó wà lẹ́yìn máàmù àwọn máa ṣe àmì ẹnìkan wá ní kí tà ṣe lásìkò ìgbà tí àjàkálẹ̀ àrùn ti kòrónà ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ntọ́fà tá a fi ṣe àrélu àjálù burúkú ló na kọ́lọ́ mọ́jà àrìmọ́ kọ́ bá a kásẹ̀ tó kúkú ńlẹ̀. ṣùgbọ́n wọ́n ní àwọn aṣáájú wa rere àwọn sọ̀hábà àtàwọn tó dé lẹ́yìn wa wọn àti torí àrélu eléyìí tó ní í ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn tí wọ́n ṣe kò náà torí. Hmm. àwa kún mọ́ àwa máa ń ṣe gbígbé ẹsẹ̀ lé ojú ọ̀nà táwọn aṣáájú wa gbẹ́sẹ̀ lé ni hmm. àwọn èèdá gbẹ́sẹ̀ níbi tí aṣáájú wa ti gbẹ́sẹ̀. وكل خير في اتباع من سلف وكل شر في ابتداع من خلف بقبولين بنين كما بيجيسة كما في التلت عن تتسوى جوا بقبولين بنو عددالي عن تديني رولي لا إله إلا الله so ẹlẹ́ke jì ẹni ní ẹ tabata ṣe sọlátì tarawih yẹ ẹ máa ń fura pé lẹ́yìn sọlátì làṣà àwọn èèyàn máa ń ṣáájú kó tó di pé sọ̀látù tarawih bẹ̀rẹ̀ ẹ̀ màsílẹ̀ yìí náà nípìnlẹ̀ ní islam ó nì eléyìí là ń pè ní sunnatu ratibatul isha sunna tó jẹ́ rọ́tíbà fún sọ̀látù isha yìí sẹ́mi kó wánú àdéhìí ummu habiba radiyallahu anha wánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní fẹ́ǹtà ashrata rak'ah man thabara alayha fil yawmi wal layla bana allahu lahu bihinna baytan fil àwọn arákà méjìlá kan wà ẹni tó bá fi lè mójútó mímá ṣe wọn lóru àti lọ́sàn ọlọ́run ti torí wọn kọ́lé kan fún lálùjáná ẹ jẹ́ ká kọ́lé àwọn tí máa jẹ́ èèyàn sórí rẹ̀ yìí tọ́yọ́ pé tí èèyàn bá mójútó pẹ̀lú ògùn ọlọ́njọ́ tó bá kú àbámọ̀ rẹ̀ ò ní pọ̀ hmm. àmọ́ kó kò ní kábàámọ̀ ọ́ náà ọ̀ bá jẹ́ èèyàn rẹ̀ ọ́ kábàámọ̀ àti èèyàn rẹ̀ ni pé tó bá pé màmá pé kú ń bọ̀ ń bá sàlékún dáadáa kó tó di lọ́jọ́ ni. so nítorí ẹ̀ rákà méjì làwọn ẹgbàá rákà mẹ́rin ṣáájú sọ̀látò yẹnni pé àṣìrákà méjì àṣàlámà àṣìrákà méjì àṣàlámà rákà méjì lẹ́yìn sọ̀látò bọ́ọ̀r ó di mẹ́fà rákà méjì lẹ́yìn mọ́gírib ó di mẹ́jọ hmm. rákà méjì lẹ́yìn sọ̀látò ìṣà ó di mẹ́wàá hmm. rákà méjì ṣáájú àṣùbà tá a mọ̀ sí rakàtà alfajir ó di méjìlá anabi sallallahu alayhi wa sallam kìí ṣaláì ṣe sọ̀láàtì yìí ní gbogbo ìgbà bá wà ń lé hmm. iná ni wọ́n fi pè ní as-sunan as-sunan ar-ratiba ẹ̀rí kan yìí náà ní yorùbá níjẹ́ ní ìmáàmù ràtìbì bó tilẹ̀ jẹ́ kí lárúbáwá ẹ̀ ń bàjẹ́ ń bẹ̀ yẹn ni ìmáàmù ràtìb hmm. ẹ̀ máa ń ṣe sọ léde lárúbáwá nu so ẹ̀ ní ìmáàmù ràtìbì kí ni túmọ̀ rẹ̀ ó ń lẹ́ni tí ò ní sáláì wá síwájú àwọn èèyàn fún sọ̀láàtì hmm. so bẹ́ẹ̀ náà ni as-sunan ar-ratiba as-sunan ar-rawatib àwọn sunan tó ṣé ẹjẹ káwọn náà gbìyànjú ṣé báwọn náà fẹ́ soríire hmm. rákà méjì tí wọ́n ń ṣe lẹ́yìn ìṣá yẹn òun náà ní sunnatu ratibatil isha hmm. nígbà tó ti pa àní padà lọ lé má táàfin ṣe salatu tarawih mọ́ṣáláṣí náà kálukú ti ṣe tiẹ̀ hmm. kó tó di kán bẹ̀rẹ̀ salatu tarawih náà. jazakumullahu khairan ẹ má gbàgbé pẹ̀lú má darapọ̀ wa ní ìkànnì ojúwe wò wọ Facebook ẹ máa fi ọládùn mi bèlú wa ẹ máa rí wa bí a ṣe ń ó ní kìtìkìtì ẹ máa láìkì ẹ máa ṣe àrẹ bákan náà kí ẹ máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yìí o. ẹ̀rọ fún jẹ́ wọ́n sọ̀rọ̀ láti ọ̀gbọ́n. kí ni ìbéèrè yìí. mo ní ìbéèrè kí ni mo ní àkọ́kọ́ ni wípé mo bá ìṣáà ìlú last two àjà wọn. náà ẹjọ́ yá. mo sálámà. Mhm. wà mí mo ka kàṣáàd. wọ́n ní tí tí máa fẹ́ kí àwọn ẹlẹ́ẹ̀kì gbò tí màá ka sọ àyè sókè ni àbí màá kàn ká fákì àlàsá. èkejì. èkejì ni pé àsìkò àmúdá yìí ǹjẹ́ sọ̀lá tí ìwé kiri tí ó dájú yẹn ti ni àbí gbọ́ngàn lùgbọ́n ti tẹ̀ ní ilé. ẹ̀ka gbọ́ngàn kẹrẹ alhamdulilayi ẹni tó bá báraka méjì nínú sọláàtì làṣà lẹ́yìn imam wọn ní báwo làwọn ti ṣe san raka méjì tó kù àkọ́kọ́ ńgbà tẹ́yìn ti báraka méjì tí imam bá ń ṣe tẹ̀síáhùd hmm. so tẹ̀síáhùd ti yín èyí tí máa ń kúrú lẹ́sẹ̀ nísìn nítorí pé raka kẹta kẹrin tí imam tẹ́yìn bá wọn ó ń lè kínní àti kejì tìyín hmm. torí rẹ̀ ńgbà tẹ́yìn bá wá dìde lẹ́yìn tí imam bá sálámà tẹ́ẹ̀ bá pé sọ láti yín ẹ múra ká kẹta àtẹlẹ kẹrin wa ni pípé lẹ́pẹ́ hmm. kì í ṣe pé gbèsè lẹ́fẹ́ san ẹ pè hmm. ìyẹn ni kébé èèyàn ṣe máa ń ṣe tó bá pé èèyàn ń dà ṣe ni hmm. bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ṣe ni ìṣìnráka kẹta lẹ́mùá àti ráka ẹlẹ́kẹrin ẹ̀yìn sì ti mà tẹ́ẹ̀bà ṣe ráka kẹta àti ẹlẹ́kẹrin sọ̀látul ìṣá ẹ ti mọ̀ pé fatiha nìkan lẹ́ẹ̀kẹ́ ní jẹ́ẹ́jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n á ní sọ̀látul wítìrì nínú Ramadan yìí fẹ́ni kẹsí pẹ̀lú imam iná ló pé èsì kíkẹ́ lọ ṣe tì í lẹ́yìn nítorí àdìsí kan wá nínú musnad al-imam ahmed anabi sallallahu alayhi wa sallam tó ní man qama ma'a al-imam hatta yansarif kutiba lahu qiyamu layla hmm. gbogbo ẹni tó bá dúró pẹ̀lú imam tí ò lọ títí tí imam fi parí sọ̀láàtì ọlọ́run kọ àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló fi sìn wọn. sọ nítorí ẹ̀ kí wọ́n lọ wá fẹ́ sọ ládàá rẹ̀ dàjàmbá kù sí. Hmm. dó pẹ̀lú imam tí wọ́n fi parí solatul witr náà bá parí máa lọlé. tọ́ téèyàn bá wá jẹ́ pé òun fẹ́ tún sọ wítìrì tiẹ̀ dòru lẹ́yìn tí imam bá sálámà ìwọ ò ní sálámà wá tètè wá fi rákà kan kù. àjẹ́ hmm. pé wítìrì sísẹ́kù ti wọ́ sẹ́nu. Hmm. mo ti wá ṣe wítìrì pẹ̀lú imam kò pé tí mo bá tún jí lóru mo ṣe ṣe sọ̀lá Hmm. nítorí bí sallallahu alaihi wasallam kan sọ ní pé la witrani fi layla ẹ má ṣe wítìrì méjì lóru kan hmm. lódodo àdìsí kan sọ pé ij'alu ij'alu akhira salat akhira salatikum bil layli witra hmm. ẹ jẹ́ ọjọ́ pé wítìrì ní sọ̀láàtì tẹ̀sí gbẹ̀yìn lóru so ṣùgbọ́n kò takò wípé kẹ́ẹ̀tún dìde kẹ́ẹ̀sì sọ̀láàtì lẹ́yìn wítìrì yẹn nítorí pé ẹ̀yin ò ní tún wítìrì ṣe má. eléyìí jẹ́ ti ṣe jẹ́. àmì àwọn ole àwọn ti là. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín ti ń pè yín. ẹ pẹ́ sọ alájúde. ó kọ yín ó kọ yín. alájúde mi orúkọ mi ni dr matati pa ọlọ́ọ̀dá mi láti wákàrí ògbómọ̀. ìbéèrè yín. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àràjù pé lọ́sàá fún èèyàn wá naam ohun tí wọ́n ń sọ náà ni pé bóyá tí gẹ́gẹ́ bí ọkùnrin tí màá ní ìbá jáde lọ́sùn Ramadan. ẹni tó bá pọ̀ ń lo sọ̀nà tó fi jáde tó àkọ́kọ́ sẹlọ̀n ní ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá yẹn àfikọ́ tọrọ àforíjì báwo ló ṣe wá dà sọ́bọ̀bìnrin lónìí àbọ̀kàn ronú pọ̀ robin àbí ó wòwò kú wò àbí gbọ̀kúgbọ̀ hmm. àbí sọkúsọ. So eléyìí tó sọ iná ló mú kọ́ dà tó bá yẹ kéèké ṣe pé bíbá lò lọ́bọ̀bìnrin lò tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ hmm. so àmọ́ òun náà lọ lọ́wọ́ nínú bó ti ṣe jáde hmm. so wọ́n ṣe lọ́n yóò tọrọ àforíjì yóò san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan àmọ́ tó bá pé bíbá lò lọ́ba bóbìnrin lò yóò ó ti ṣe lọ́n yóò tọrọ àforíjì yóò san ọjọ́ yẹn padà yóò tún wá san ìtaràn ìtaràn yẹn ni kò bọ́kùn lọ́rùn ẹrú tí ò bá rí ẹrú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò sọ sí àmọ́sù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ọba tún lè ṣe léyìn ẹgbà yẹn ló tó wá kan kọ́ bọ́ ọgọ́ta aláìní tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. ṣùgbọ́n tó bá pè àlá lọ́la ó sùn ni lọ́ba bá pọ́ùn ti dàmíra látàrí pọ́ùn lálàá ṣe kò sí nǹkan kan tó ṣe sòyàmù rẹ̀ yọ lọ wẹ̀ so yóò sì máa bá sùn yàmù rẹ̀ lọ. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wo kọ́ ibi ẹtí ń pè yìí. orúkọ mi ni abdulrasheed niger. na. mo ń pè láti abdulrasheed láti niger. na láti niger kí ni ìbéèrè yín. hello. ìbéèrè yín o. Ah, Nigeria Republic. ìbéèrè yín. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi ni abdulhamid abdul láti oríta náírà. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ́ tí yàrá ń kírun máa ń dúdú lọ tí yóò jù bá dé tí yàrá sábà mọ̀ tán sẹ́yìn ìdàlú náà ṣáìsàn ìbéèrè yẹn náà ṣe yìí ǹjẹ́ ọ̀tọ̀ tún náà fi obìnrin ọmọ lu etí jẹ̀nà mẹ́ta tàbí kó lo imú. alhamdulilayi tọ́ba ti ṣe sọ́láàtì magrib àbá wa lórí sọ́láàtì magrib ìjọba bẹ̀rẹ̀ sáà tún ṣe ìkọ́mọ̀ ká ṣe sọ́láàtì làṣà bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ara àdẹ̀kùn tó ṣe fún wa nìyẹn àlèpà magreb àti ṣáìpọ̀ látàrí ìkójọ ń rọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo òjò tó bá jọ winiwini ni àbójò lọ sú ẹ gbọ́dọ̀ dán wò òjò yẹn jẹ́ pé ń rọ̀ wá bí wọ sí òjò yẹn ní agbára gidigidi torí pé tùmọ̀ tẹ́ fi paṣọ láti pọ̀ ní pété bá fi lè jáde nínú mọ́ṣáláṣí pínrín pẹ̀lú òjò tí ń rọ̀ yìí kọ̀dájú pé nìkan tó fẹ́ padà mọ́ lásìkò sọ láti làṣà. Hmm. sọ eléyìí ni sábàbí tí wọ́n fi ń ṣe jẹ́mọ̀ láàrin magrib àti sọ̀látul ìṣà. so bákan náà ẹ wá ní sọ́tọ̀ súnà kí obìnrin ó lu tíbí ọ̀nà mẹ́ta kó tún lo mú. àtọ́wá ah, pé súnà tà nábì ní sallallahu alaihi wasallam kò síbi tá nábì ti ní kó obìnrin ó lu tí lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. kò tó ti ní kẹ́ lu mú. Hmm sunna tànàbì kò wí bẹ́ẹ̀ sunna tànàbì etí ẹyọ kan náà lẹ́lu hmm. torí sunna tànàbì ó yàtọ̀ sí ibrahim aleyhi salam wọ́n sì ń lu tí láyé orí ànàbì ibrahim ló ti bẹ̀rẹ̀ ọjọ́ ìbò ṣèjọ́ ẹyọ kan sí ni wọ́n lù ń gbà náà wọn lu méjì. <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. hello. ó kọ yín. wàhálà aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín ẹ àlébùlá láti agbó ògbómọ̀ sọ ni. ìbéèrè yìí. ìbéèrè mi aláwọ̀ kọ́ ni pé fọ́tò ẹ̀ mo máa ń tètè wọ́n gbé fọ́tò sí ibẹ̀ sẹ́yìn lè ti sọ̀rọ̀ mẹ́. ìbéèrè lẹ́gẹ̀dẹ̀ bàbá yẹn jẹ́ aláàfà ọmọ olùdẹ́ lọ́ba máa máa ń gbẹ̀rẹ̀ wá ní báwọn kì í ṣe ẹni bá wà ní ìṣẹ́ wà fi ṣe bẹ̀. ọ̀rọ̀ ẹja mú ìbéèrè mi ẹ lọ ẹ ti mọ̀ yín kẹ́rẹ́ tó máa bẹ̀rẹ̀. aleykum salaam wa rahmatulah ó kọ́ ni bí ẹ ti ń pè. orúkọ mi ni abdulrasheed ok tó ẹ̀yin ará Nigeria kí ni ìbéèrè yín. sọ ìbéèrè tí mo ní béèrè fún yìí àtúndẹ́gbọ̀n àwọn àbá pé kí ẹ ṣe ṣé wọn fẹ́ kókó yẹn bí irun hmm. kí ẹ bá kókó yẹn bí irun yẹn ti sùn wàhánà lọ sí ara àti wọn sì ní ìyẹn gbọ́dọ̀ wíjú mẹ́ta lọ. tí ìmọ̀ọ́mù bá wá sí ìdíje tí èyí ó dákẹ́ ni àbí yóò ti máa wí lọ. Hmm. Eh, eh, irú àwọn afa o. àwọn afáwo ló sọ bẹ́ẹ̀ àbí tíra àwọn olùkiri ìgbà bẹ́ẹ̀. àbí táwọn kọ́dà àwọn èèyàn sọ ó ti ó ti yé. àdúgbò fọlọ àkọ́kọ́ ni pé ẹ má fọ̀rọ̀ tì sọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ẹ bá má dájú pé wọ́n sọ. ọlọ́run ilé dáhùn sọ ní Al-Qur'an ó ní wala taqfu ma laysa laka bihi ilm. inna as-sam'a wal-basara wal-fu'ada kullu ula'ika kana anhu mas'ula. nítorí wọn máa ń parẹ má máa sọ o ẹ̀yin kò dán lójú pé èèyàn sọ̀rọ̀ má fi kìsì lọ́dọ̀ o ẹ̀yin àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn èèyàn sábà parọ́ mm. òdodo táwọn bá mọ̀ náà máa ń sọ pàápàá jùlọ tí wọ́n bá ń sọ nípa ẹ̀sìn ọlọ́run mm. ọlọ́run ẹlẹ́dàá wa ó ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mm. tá a gbọ́dọ̀ sọ̀ra fún wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ̀yìn ọ̀ma torí akramakumullah lábẹ́ òfin ọlọ́run tẹ́ ẹ bá rò kù ẹ sọ pé subhana rabbiyal azim ẹ bá forí kan ẹ sọ pé subhana rabbiyal a'la àwọn fuqaha nínú àwọn tírà fiqh làwọn ń sọ yìí pé ẹ wí wítrọ ẹ wí ní iye òǹkà tí ò ṣe é pín fún méjì láì ṣẹ́kù hmm. èyí tó sì kéré jù nínú wítìrì ọ̀nà lẹ́mẹ̀ta ni wọ́n ṣe máa ń sọ yìí pé ìmáàmù wítìrù tiẹ̀ kọjá márùn àwọn fọkànhá ò ló ń sọ̀rọ̀ yẹn kí sànàbì ló sọ ẹ̀hẹ́n tí ìmáàmù bá fi wé márùn sẹ́wọ̀n kó ti lọ rùkú ṣáájú wa yóò sì gborí sókè ṣáájú wa àwọn náà láǹfààní àti wé mẹ́ta ní táwọn fọkànhá ò ń sọ nù hmm. ṣùgbọ́n kò sí lákọọ́lẹ̀ yìí pé ọ̀ gbọ́dọ̀ wí ju mẹ́ta lọ ibi tí àfààní ti <laughs> ṣàtìṣe wọ́n ní àwọn ọ̀ gbọ́dọ̀ wí ju mẹ́ta lọ wọ́n á ń béèrè pé tí àwọn bá wí mẹ́ta tí ìmáàmù ò sì tí ì gborí sókè kí <laughs> kò sí nǹkan tó burúkú owó ju mẹ́ta lọ ó ò ní gbẹ́nu lọ títí tí ìmáàmù rẹ̀ ó fi gbórí sókè subuhun qudusun rabbul malaikati war ruh subhanaka allahumma wa bihamdik subhanaka allahumma wa bihamdik subhanaka allahumma wa bihamdik rabbighfir fírìlì. so gbogbo eléyìí náà bẹ́ẹ̀ nù nǹkan tó máa wí nínú rúkú rẹ̀ Anas ibn Malik allahu anhu. ó lóun ò ṣe sọ láti lẹ́yìn ẹnìkan rí láyé tí sọ láti tiẹ̀ jọ tànàbì rí hmm, ó ní tóun bá rò kó òun máa ń láǹfààní àti ṣe tẹ̀síbíì lẹ́ẹ̀mẹ̀wàá ó túmọ̀ sí káànábì máa ń pẹ́ rò kó hmm. àwọn sọ̀hábà náà sì gbẹnu lọ gbàtàn bá lẹ́yìn ànábì. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبوح قدوس رب الملائكة والروح ونداك تتتل إمام لو في بوري سوكي لا يجاب سجا نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إبراهيم دون صوته إبراهيم دون صوته naam kí ni ìbéèrè yín láti ìlú kókó. ìbéèrè yín. ẹ dákun ẹjọ mi fẹ́ kí àwọn olùmọ̀ wa bá mi tan ìmọ́lẹ̀ sí gbólóhùn méjì. Mhm. mo máa rí ob insha allah lọ́la. nǹkan tí mo gbà lérò ni pé lágbára ọlọ́run mo máa rí ob lọ́la. insha allah mo máa rí ob insha allah insha allah mo máa rí òbí lọ́la mo máa rí òbí lọ́la tọ́lọ́hún bá fẹ́. mo rẹ́ kó bá mi sọ̀rọ̀ lẹ́yìn méjì mo máa rí òbí lọ́la lágbára ọlọ́run inṣàlá inṣàlá lágbára ọlọ́run inṣàlá tọ́lọ́hún bá fẹ́. yàda yàda <laughs> ìyẹn ni pé bóyá ẹnìkan fẹ́ bẹ́nìkan sọ̀rọ̀ lórí nǹkan tí ń wọ̀ pé òun ó ṣe lọ́la pé màá rí lágbájá insha allahu lọ́la màá rí lágbájá tọ́lọ̀ ń bá fẹ́ lọ́la tó gbogbo ẹ̀ kò sí nǹkan tí ó burú nínú rẹ̀ torí pé insha allah náà ni tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá bá fẹ́ kò sí àtọ̀ náà ẹ bá sọ lárúbá ẹ bá sọ yorùbá tọ́lọ̀ nǹkan sọ ni kí wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha allah wọ́n sọ pé màá ṣe nǹkan kan lọ́la láì jẹ́ pé òfin kọ́ tọ́lọ̀ ń bá fẹ́ tẹ́lẹ̀ ìjẹ́rù sí Hello. Hello, salamu alaikum warahmatullahi. Wa alaikum salamu warahmatullahi wabarakatuh. Tí ó kọ́ ibi ẹ ti ń pè yìí. Orúkọ mi ni Yusra láti Ọ̀yọ́. Ìbéèrè yín. Ìbéèrè mi àkọ́kọ́ òun ni wípé a gbọ́ pé àdéhùn kan sọ pé tí èèyàn bá kí téèyàn bá ń kí bíi pé kéèyàn ká kí téèyàn ṣe nọ́fìlà aráka mẹ́rin níbẹ̀rẹ̀ téèyàn dẹ̀ ṣe wọ́n fi lára ka mẹ́rin ní ìgbà téèyàn kí wíìrì tán pé èèyàn ò gbà ládàá ó múra afẹ́ tó fẹ́ béèrè pé ṣé èso fẹsẹ̀ rìn lọ. fẹsẹ̀ hmm. aláwọ̀ fún mi. ìkejì. ẹlẹ́ẹ̀kejì ni pé pé wọ́n ní pé tá a bá rí nǹkan tó bá wù wá ní ara ọmọ ìyá wa mùsùlùmí hmm. pé kéèyàn fojú dáadáa wò pé kéèyàn sọ fẹsẹ̀ aláwọ̀. tó wọ́n fẹ́ béèrè pé tí èèyàn bá rí nǹkan fẹ́ fún yẹn náà lára ẹni tó yẹ kó kò ń ṣe mùsùlùmí bọ́yọ̀ rí èèyàn ṣáá kí àwọn aṣọ bàrákà lọ sí iná fún ẹyẹ náà tó bá pé kò kí ṣe mùsùlùmí. ó ti yé. alhamdulilayi pé àdìsí kan sọ pé tó bá ti rákà mẹ́rin ṣáájú sọlátò gbọhùrù mẹ́rin lẹ́yìn sọlátò gbọhùrù ẹgbàládà ọmọra àwọn ọmọ ntí ọwọ àná àdìsí láti sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé sí rákà mẹ́rin ṣáájú sọlátò gbọhùrù rákà méjì lẹ́yìn sọlátò gbọhùrù tàbá tún fáwọn yòókù kan tó fi jẹ́ méjìlá iná ni hadith Umm Habiba lọ́tọ́ka sí pé ní ti bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ́lé kanlẹ̀ fún ní àlùjẹ̀nà hmm. lè ìjẹba wọn ní ìgbà tí àdìsí sọ pé tá a bá rí nǹkan kan tó wù wá lára ọmọ ìyá wa àbí tó wá lójú ká má máa ṣe a ee a tòótọ́ ní pé tó máa ti ya ẹnu ẹ wàá bà nǹkan ní nǹkan jẹ hmm. aburú lè ṣẹlẹ̀ sí nǹkan rẹ nítorí pé o lè jọ lójú kójú tí wọ́n fura sọ wá ní ṣé tá a bá rí náà lára ẹni tí èsè mùsùlùmí ńkọ́ sáàsọ hmm. pé masha allah tabarakallah náà ni hmm. àbí báwo láti ṣe ṣe ẹ kò yẹ kó bá nǹkan ẹni tí èsè mùsùlùmí náà jẹ tó bá rí nǹkan kan tó jọ lójú nínú nǹkan tó lọ ń ṣe fún ẹlòmíín náà tí èsè mùsùlùmí masha allah hmm. kò sí wàhálà mi. jazakumullahu khairan sheikh ah, ọ̀rọ̀ ẹja tara mú ìpele yìí kàn sí ẹ lọ́wọ́ kọ yín pápápá o. Ah, ọ̀rọ̀ ẹja máa sọ̀dọ̀ ọjọ́ mẹ́jọ nù ẹ eh, hello hello hello. hello. ó kọ yín. amadu salam. láti wo. láti ogun mọ́tò ìṣẹ̀lẹ̀ kàkà. ìbéèrè yín pápápá. ó yẹ bá a tún sáfù ẹni ogún tí yẹ sọ́mọ́ tí ó wáyé hù òun mú tí wọ́n á ọ̀yàn ṣe àlùwàlá ẹni ó gbé ti tó ti bàjẹ́ ni àbí ó wà ní ráìtì ìyẹn ni pé gbà táwa tó pẹ̀lú ẹnìkan dùn sọ̀lá ọyàn hù àwọn agbóòrùn ọtí <laughs> sọ̀rọ̀ balùwàlà kọ́balùwàlà tí wàá jẹ́ nǹkan táyìn ó ṣe àtẹni tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tí ní pé ẹ rọra sìn jáde kó nu mọ́ṣáláṣí hmm. torípọ́n náà ní ayọ̀ alladhina amanu la taqrabu ssalata wa antum sukara hmm. hatta ta'lamu ma taqulun hmm. ẹ̀yin olùwàgbọ́dọ̀dọ̀ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sọ̀lá kọ́dà ẹ̀ gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí nígbà tẹ̀ ń hún ríra títí tẹ́ fi dẹni tó máa ń tẹ̀ ń sọ hmm. ẹ̀sìn kò mọ́ṣáláṣí kì í sáyè tó yẹ kọ́ wọ̀ ní ìsinú. sàmá hmm. òórùn rẹ̀ tó bùtì síyùn kọ́ bá lọ́wọ́ láti ń jẹ́ ọjọ́ hmm. bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣàgbàtọ̀rọ̀ ètò yìí kọ́lọ́n kọ́ bá fi sàn lórí láyé bí àtìlọ́jà sheikh dr sọ̀rọ̀dé gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ń pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsẹ̀ tí wọ́n ti ń fèyí sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú àbú àmìnà síwájú ìjọkọ́ ọ̀rìn wá láti òkè àdó akíntola jazakumullahu khairan ọ̀làdùnní bèlè ló kọ́ mi ọ̀la òde níkẹ́ tó ń já pàdé ní dédé aago mọ́kànlá lórí ètò èyí takunyàn lè fi kẹ́ òfin dín insha Allah náà ni mú kí wáyé pé sálámù aleykum wa rahmatullahi wa barakatuhu.